الله أكبر الشيطان الرجيم الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على نبينا الأمين محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد ní orúkọ ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba àgbáláyé kíkẹ́ àti ọlá ọlọ́run kó máa bá aṣíwájú wa anábì wa muhammad ẹni ìfọkàntán tí ọlọ́run bá fiṣẹ́ rán sí àwa mùsùlùmí àkí gbogbo ẹ̀yin olólùgbọ́ wa olùwò wa ní àyíkáyé tí gbogbo wa wà akíra pé a kú pọ̀pọ̀ ṣinṣin ọdún ìtúnu àwẹ̀ tí a ṣe kọjá tí a ń pè ní Eidul Fitr Mubarak kí ọlọ́run kó kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé láyé láyé tí ó dáa gbogbo iṣẹ́ tí a wá ṣe síwájú ká tó ṣọdún nínú oṣù Ramadan kí Ọlọ́run kó ṣe ní àtẹ́wọ́gbà fún ẹnìkọ̀ọ̀kan wa kí gbogbo wa pé àkókò àkókò ọ̀wọ̀ tí a wà nú ẹ̀ gbogbo aná la mọ̀ lẹ́yìn ìgbà tí a sálámù síra wa pé sálámù aleykum wa rahmatulahi wa barakatu. gbogbo aná la mọ̀ pé oṣù Ramadan oṣù Ìbàdàn a ṣiṣẹ́ àfaragbolẹ̀ fún gbogbo àwọn tí ọlọ́ba fún ṣe ọlọ́ba sì á ṣe àwọn àkókò kan fún wa nínú ìgbésí ayé wa tó jà sí pé àkókò ìjọsìn ni bí Ramadan ṣe jẹ́ àkókò ìjọsìn tá a ṣe kọjá bẹ́ẹ̀ náà ni àwọn àkókò míì tí bá ti tọ́ka bá ti ń lọ omi yóò máa wọlé tí ó máa mú àwọn ìjọsìn tuntun míì wá fọ àwọn mùsùlùmí láti lè fi lé kún nínú sísúnmọ́ ọlọ́run láti lè fi lé kún nínú títẹ̀lé ọlọ́run láti lè fi lé kún nínú òpó ní ọ̀dọ̀ ọlọ́run èyí tí a mú wá fún wa lénìí òun náà ni ìjọsìn tó jẹ́ ọ̀tun tí ó tẹ̀lé ìjọsìn tá a ṣe kọjá nínú oṣù Ramadan kì í wá ṣe mí nìkan ni mo wá sórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá àwọn afá ń bẹ ní apá ọ̀tún mi ń bẹ ní apá àlàáfíà mi tí a fẹ́ fi a fẹ́ jọ fi ọ̀rọ̀ jómitúrọ̀ ọ̀rọ̀ lórí àkọlé tuntun tí ń jẹ́ ìbádà míì tí ọlọ́run bá àti anábìá muhammad sallallahu alayhi wa sallam ó ń fẹ́ kí a ṣe ní àsìkò tí a ń bá lọ yìí ẹni àkọ́kọ́ nínú àwọn ọmọ ìyá mi tí àjọwárí ètò tí wọ́n jẹ́ ògúnnágbòǹgbò nínú àwọn onímọ̀ tí ẹ ti ń gbádùn wọn ní ọjọ́ tó ti pẹ́ lórí amóhùnmáwòrán Sunna TV yorùbá àwọn náà ni àwọn ustaz sheikh abdulrafin hamza marhaba ẹ máa wọlé ẹ máa rọra wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ẹni ẹlẹ́kejì ni àfàwà Sheikh Shakir Ọlánígan kí ọlọ́ba mi san ilé ẹ̀sán rí ẹ máa wọlé ẹ máa rọra marhaba bikum maratan ukhra náà láì ní fi àkókò fi ṣòfò ohun tí a fẹ́ gbéyẹ̀wò tí mo wá jẹ́ ìrántí àti ìṣítí fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa àti olùwò wa òun náà ni ààwẹ̀ kan tí anabi muhammad sallallahu alayhi wa sallam tí ó ṣe wá ní ojú kòkòrò ẹ̀ nígbà tí a bá ti gba oṣù ààwẹ̀ rọmọdún tán tá a bá ti ṣe ọdún bùṣe tí ààwẹ̀ tó yà sí pé ó ní àkókò ẹ̀ tákùn náà bá ti kọjá kò ṣeé gbà mọ́ tó yẹ pé inú àkókò tí anabi gbé sí náà la gbà òun náà ni oṣù shawal oṣù tó tẹ̀lé oṣù rọmọdún òun náà ń pè ní oṣù shawal inú oṣù ṣàwálì ni ànábì ṣe àwẹ̀wẹ̀ yìí ní súnà fún wa ló ṣe ní ẹ̀tọ́ fún wa ló ṣe ní òfin fún wa àwẹ̀ yìí wọ́n pè ní sítú ṣàwálì ìtumọ̀ sítú ṣàwálì òun ni mẹ́fà nínú ṣàwálì kó tó di pé a máa wá fi ọ̀rọ̀ lọ àwọn ọmọ ìyá mi tí a jọ wá orí ètò kí n kọ́kọ́ gbàmíláyè kí n ṣàlàyé díẹ̀ nípa kí là ń pè ní sítú ṣàwálì kílẹ̀ à ń pè ní àwẹ̀ sítú ṣawal sítú ṣawal ń bẹ nínú àwọn àwẹ̀ kan tí anabi muhammad sallallahu alayhi wa sallam ó gbà ní gbèsè ayé tí ń jẹ́ nínú àwọn àwẹ̀ súnà àwọn àwẹ̀ tí a fi ń wo ojú rẹ ọlọ́run tí anabi gbà àwẹ̀ pọ̀ tánàbí muhammad gbà tó sì ní àwọn sábàbí kọ̀ọ̀kan tó fi ń gbà tí ọ̀kọ̀ọ̀kan sì ní àsìkò ẹ̀ àwẹ̀ sítú ṣawal ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn àwẹ̀ tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó ṣe wá ní ojú kò pé kí a gbà gẹ́gẹ́ bá a ti ṣàlàyé inú oṣù ṣàwá náà ni a máa ń gbà tí a bá ti ṣe ọdún tán náà ni àwẹ̀ yìí ti máa ń bẹ̀rẹ̀ mẹ́fà ni kò jù bẹ́ẹ̀ lọ. a rí i pé nínú ohun tí èèyàn máa fi súnmọ́ lọ́hùn jù tí ọlọ́ba máa ń nífẹ̀ẹ́ sí ju kéèyàn fi súnmọ́ òun jù òun náà ni àwẹ̀ náà ló fa ni ànábì Muhammad sallallahu alayhi wa sallam kì í fi àwẹ̀ ṣeré ní ìgbà kódà nínú àwọn ìgbà wa tó wá lọ́dọ̀ ànábì Muhammad tó wá lọ́dọ̀ àwọn ìyàwó ànábì Muhammad wọ́n ń ṣàlàyé fún wa pé tí ànábì bá ń gbà àwẹ̀ tá a bá ń rí ànábì inú àwẹ̀ àmọ́ wọ́n máa rò pé ànábì kì í ṣìnù gbogbo òjò ayé ẹ̀ máa fi ń gbàwẹ̀ wọn ni kan rasul sallallahu alayhi wa sallam yasumu ka annahu la yuftir tẹ bá dáná bí nígbà míì nínú àwẹ̀ ẹ̀ ń gbẹ báyìí kì í ṣìnù kì í jọ̀sán jọ kan wà yuftiru ka annahu la yasum tí àsìkò kó sì ṣìnù tó bá tó ní àwọn àkókò tó yẹ pé àwẹ̀ ò sí tí ànábì bá ń jẹun lọ́sàn-án àbí ń jẹun gbàkan Ni ìwọ̀ntúnwòsì lànà bí Muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní alwasatiya lànà bí ń lò a máa ṣínú a máa jọsan a sì máa gbàwẹ̀ bó ṣe máa ń gbàwẹ̀ àwẹ̀ oríran ni máa ń gbà nínú ẹ̀ náà ni àwẹ̀ sì tú ṣàwálì àwẹ̀ sì tú ṣàwálì ànábì júwe ọ̀pọ̀lọpọ̀ ọlá tó ní ó júwe fún wa gbogbo nǹkan kan kọ̀ọ̀kan nínú ìbádà tí Ọlọ́run bóyá fún wa inú ká mọ sábàbí ká mọ hikima ká mọ sayẹ́sì ká mọ kílófà tánàbí ní kí àgbà àdébí máa ṣàlàyé gbà ọlọ́run máa ń ṣàlàyé àwọn òfin mi fún wa tó pé a ní ká ṣe gaba yìí nítorí gaba yìí ó jẹ́ ká mọ̀ pé sítú ṣàwárí tí òun ní ká gbà tá a bá gbà fi tẹ̀lé rọmọdọ́n a máa ń láda àwẹ̀ ọdún kan bí ẹni tó gba àwẹ̀ ojoojúmọ́ ó ń gba àwẹ̀ ojoojúmọ́ fún ọdún kan yóò máa ń láda irú bẹ́ẹ̀ nítorí pé kí ni àwẹ̀ kọ̀ọ̀kan tí ẹ bá gbà ní rọmọdọ́n ìdúró nídùú àwẹ̀ ọjọ́ mẹ́wàá abagba ìkanṣu rọmọdọ́n náà ló ṣe wà ní gbogbo iṣẹ́ dáadáa tí ẹ bá ti ṣe ànábì fi yẹ pé gbogbo iṣẹ́ kọ̀ọ̀kan tí ẹ bá ṣe tó bá ṣe dáadáa á máa gba recompense á máa gba ládàá ládàá mẹ́wàá dípò ọ̀kan ṣo ẹ̀ bá abágbàwẹ̀ mẹ́wàá àbí abágbàwẹ̀ ọ̀kan ní Ramadan á máa gba ládàá mẹ́wàá tá a bá gbàwẹ̀ oṣù kan àti ń gba ládàá oṣù mẹ́wàá ẹ̀rí oṣù mẹ́wàá ó ń kó oṣù méjì kọ́kọ́ ọdún tá a bá ń gbàwẹ̀ ọjọ́ mẹ́fà tí jásí pé àwẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan jẹ́ ń jẹ́ ládàá ọjọ́ mẹ́wàá àwẹ̀ kọ̀ọ̀kan mẹ́fà ọ̀nà mẹ́wàá ó ti jẹ́ ó ti jẹ́ soixante soixante sì ni a gbọ́ pé ó ti mú oṣù méjì dání trente jours ní oṣù kan fi hàn pé anábì ni ẹnikẹ́ni tí ó bá gbààwẹ̀ Ramadan tó wá fi sítú ṣàwárí tá a pè ní mẹ́fà ní ṣàwárí tó gbà àdínkù ó dàbí pé ẹni tó gbààwẹ̀ ọdún kan nítorí pé láti lẹ́tì lè fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ ìyá mi tí àjọ wa káwọn náà lè sọ sí ihun tí a fẹ́ rí láǹfààní lọ́dọ̀ tiwọn náà nínú àwẹ̀ yìí nínú sítú ṣàwálì ń da tèmi dúró bẹ́ẹ̀ náà ń dojú ọ̀rọ̀ kọ àwọn ustaz sheikh abdulrafin hamza gbogbo nǹkan tí islam bá ṣe fún wa lófin ní máa ní ìdájọ́ ramadan tá a bá bẹ̀rẹ̀ pé kí ni ìdájọ́ ramadan á ní faridọ̀ ní abẹ́kọ̀ á ní ọ̀rọ̀ yẹn ni nítorí pé kí ni ó wà ní orígun islam èdè márùn-ún bákan náà ní sítú ṣàwálì irú agbọ́n ìwé lè sí ọ̀rọ̀ yẹn ni o bákan ló jẹ́ ni o tátẹ̀ tí máa gbọ́ pé àwọn kan sọ pé ah, kò tiẹ̀ wọlé kò bọ́ sí kò kò sínú ìlànà àwọn kan lè máa sọ bẹ́ẹ̀ kí ni ojú ọ̀nà kí ni ìlànà àti pé kí ni ìdájọ́ sítú shawal nínú Islam. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun ẹ kú òun. alhamdulillah. náà ọ̀rọ̀ nípa sítú shawal ọ̀rọ̀ ńlá ni torí pé ìjọsìn lọ́dọ̀ àwa mùsùlùmí nǹkan kan ní tí kò nópin ọlọ́run ọba fi ń yé wa nínú alukurani pé wà á gbọdọ̀ rọ́pà hátà àyà àti àkàlẹ̀ yàgéèmù ikú náà ló pin ya ìbáàdà òun náà ni máa ń mú òpin fún dédé òpin ilé ìbáàdà fún mùsùlùmí tó nígbà tá a parí Ramadan a ti ṣàlàyé lẹ́ẹ̀kan pé ládàá eh, oṣù mẹ́wàá náà níbẹ̀ fún Ramadan béèyàn bá wá fi mẹ́fà ti ṣàwálì fi kún un èyí náà máa jẹ́ soixante tí ó kún yóò máa jẹ́ trois soixante a jẹ́ pé èèyàn ẹni tó bá gba Ramadan tó bá gba mẹ́fẹ̀ẹ̀fà yìí fi kún yóò dúró nídùú ẹni tó gba tó fi odidi ọdún kan fi gba àwẹ̀ nínú àwọn ràkòrsí tọ́lọ́wọ́n bá ṣe fáwọn àtàjọ mọ̀lẹ́yìn Ànábì wa Muhammad ọ̀kan nìyẹn torí pé bá a bá wo àwọn àjọ tí wọ́n ti kọjá kó di pàwọn àwa dé ọdún erin wọn gùn ju ti wa lọ wọ́n sì rí iṣẹ́ ńlá iṣẹ́ ńlá ńlá ṣe ju tiwa lọ ṣùgbọ́n ànábì wa gbọ́ àwọn ìbáàdà kan tó ṣe pé ìbáàdà ni kò nìyàn lára pípọ̀ ṣùgbọ́n ládàá tó pọ̀ ànábì kó sínú rẹ̀ sallallahu alayhi wa sallam jama situ shawal gẹ́gẹ́ bí eh, hadith tí gbogbo ayé mọ̀ nípa rẹ̀ ànábì ní ẹni tó bá gba ramadan summa atba'ahu sittan min shawal kana ka siyamu dahr àdísì náà lẹ̀ túlẹ̀ kan bí yẹn bá ti lè gba Ramadan tó pé lẹ́yìn náà tí yẹn wá fi mẹ́fà fi kún nínú Shawwal ó dúró nídùú ẹni tó gba tó fi odidi ọdún kan fi gbàwẹ̀ ẹni odidi ọdún kan àfa wa àfa Nawawi àwọn fi ń yé wa nínú ọ̀rọ̀ wọn pé innama kana kasiyamu dahr li'anna al-hasanata bi ashri amsalha fa Ramadan bi ashrata ashhur wa wà síta bíṣàrẹ́ yìí tó gbogbo àwọn nǹkan yìí ràkùrsí yìí tọ́rọ wọn bá tó yọ̀ǹda fáwàtà jẹ́ ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí tù ṣàwàl nígbà tí èèyàn bá parí àwẹ̀ Ramadan mùsùlùmí ò gbọ́dọ̀ dúó nídùú pé àwẹ̀ ti tán tó dáwẹ̀ ò tán ẹ̀rí mùsùlùmí ò gbọ́dọ̀ dúó nídùú pé àwẹ̀ ti tán àwẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ti ṣàwàl yìí ó kí mùsùlùmí ó gbà kí wà nídájọ́ rẹ̀ ṣé ọ̀ranyàn ni tàbí kìí ṣọ̀ranyàn tó tá a bá wò á rí pé nínú Islam ààwẹ̀ tó jẹ́ ọ̀ranyàn dandan gbọ́n fún mùsùlùmí ààwẹ̀ Ramadan nìkan gbogbo ààwẹ̀ tó kù súnà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bí yẹn bá gbà yóò gba ọ̀pọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ládá látara rẹ̀ kò wá dáa kí mùsùlùmí ó fi lẹ̀ kò dáa kí mùsùlùmí ó fi lẹ̀ ká gbà náà lọ́dà ẹ jẹ́ kí n ran yín létí ìṣẹ̀lẹ̀ kan jọ̀kan tó ṣẹ̀ sí wọ́n lọ bí àáfà kan àgbà àáfà kódà táàbí wọ́n bí gbé ń dàkọ́ wọn yàtà àbàdùn wọ́n yẹ ṣàhìdùn fi Ramadan fakọ́l bí ìsàlkọ́ qawmun la ya'rifu lillahi haqqan illa fi shahri Ramadan Allahu akbar wọ́n lọ bá àáfà wọn ní àáfà àwọn ìjọ kan wà tó ṣe pé inú Ramadan ni wọ́n máa ń sin wọ́n máa ń sin lọ́wọ́n bá gidi inú Ramadan náà wọ́n máa ń gbìyànjú sójú ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ bí ihun tí máa ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa náà bí ara wọn bàbá wọnú Ramadan oríṣiríṣi àwọn ẹlòmíì tó ṣe pé tààtẹ mọ̀ ní mùsùlùmí tẹ́lẹ̀ láwùjọ wa ìgbàanì la mọ̀ mọ̀ pé mùsùlùmí ni wọ́n ọ̀dà abẹ́ lóòótọ́ ṣùgbọ́n tí Ramadan bá lọ ìwà arẹta ká nínú Ramadan ní ká mọ̀ gbé lẹ̀ tó wọ́n lọ bí àfáà yìí pé àwọn ọjọ́ ni wọ́n máa ń sin lọ́hùn dáadáa nínú Ramadan wọ́n máa ń gbìyànjú nínú Ramadan èsì tá àfáà yìí fún náà ló wù mí kí gbogbo agábìjà àǹfààní àfáà ní bí ìsàlùkọ̀wọ̀ àwọn ìjọ ni wọ́n yìí ṣèjọ dáadáa ìjọ burúkú ni wọ́n ìjọ tó ṣe pé inú rọmọdọ́nà nìkan náà ni wọ́n máa ń mọ ọlọ́run tí wọ́n máa ń fọ́lọ́ wọn bá lẹ́tọ̀ọ́ wọn jama nígbà tá a parí rọmọdọ́nà àwọn mẹ́fẹ̀ẹ̀fà tí anábì lànà rẹ̀ lẹ̀ fún wa yìí ká tẹ̀lé e náà lọ́dà ká tẹ̀lé e, ká gbà tá a bá gbà á rọ ọ̀pọ̀lọpọ̀ ládàá bẹ̀. jesus kunle ẹ ṣeun sáza uh, Rofin Hamza ẹ jẹ́ ká mọ̀ pé àwẹ̀ oṣù Shawwal tí Ànábì ní ká gba mẹ́fà náà ẹ jẹ́ ká mọ̀ pé sunna Ànábì Muhammad sallallahu alaihi wasallam a fẹ́ kí a gbà ó da púpọ̀ fún ẹ tí Ọlọ́run bàbá fún ṣe tó ní àlàáfíà pé kó gbà àǹfààní náà láti gbọ́ yẹn pé ó ń mú ládàá odidi ọdún kan fún ẹ tó bá gbà kí wọ́n mọ̀ṣẹ́ bá a sẹ́yìn ẹ̀sán a dojú ọ̀rọ̀ pa àwọn sáàdùwà Sheikh Shakir Ọlánígan Hadis àbí pé ìtọ́ka wo ni ó ó fún ọ láǹfààní pé àwẹ̀ ṣètò ṣàwàlì gẹ́gẹ́ bí afa ṣe ṣàlàyé fún wa wọ́n dà pé wọ́n mú hadith kan wá ní hadith àbí àyùbá àgàsọ́rí tí wọ́n fi ṣàlàyé pé anábì ní eh, man sọ́mọ ramadan summa atba'ahu sitan min shawal kana kasiyam dahar hadisi eh, àwọn èèyàn sọ sí gbogbo àríyá apá kan ní pàtàkì lọ ní ọdún tó ṣíwájú ọdún yìí àwọn kan ní adésìyàn ò fẹsẹ̀ múlẹ̀ àwọ̀ yẹn kò fẹsẹ̀ múlẹ̀ kò fẹsẹ̀ múlẹ̀ jẹ́ nǹkan tí ọ̀ṣọ̀rọ̀ yẹn ní kágbá ni àbí ó jẹ́ ohun tá a fi lẹ̀ púpọ̀ àwọn èèyàn sọ̀ sí kí ni ibùdójúkọ yín nípa hadisi kí ni àǹfààní àti àwọn nǹkan tí àkíyèsí tí ẹ fẹ́ pe àwọn jàmọ́ sí nípa ọ̀rọ̀ táwọn èèyàn sọ̀ sí nípa hadith. bisimilahi alhamdulillah sallallahu wa sallam wa baraka ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in níkẹyìn ìgbà tí a kí ọlọ́run ọba allah a kí olóòtú wa àgbà kí ọlọ́run ọba àdìkí ọlá kí ó má ṣàbẹ̀ wa kí níkẹyìn náà kí àwọn ṣẹ́kù wa tí àwọn náà wà pẹ̀lú wa ní orí amóhùnmáwòrán eh, bíi kí ọlọ́run bá lè kí ọlá kó mọ́ṣẹ́ bá wa san yín lẹ́sàn-án rẹ̀ bẹ́ẹ̀ ni ní àwọn ọdún tí ó kọjá gẹ́gẹ́ bí tí àwọn àfáà wa ti ṣe ṣàlàyé àti eh, máa ń gba àwẹ̀ yìí àwọn èèyàn ti pọ̀ tí wọ́n ti rí pé eh, àwẹ̀ ṣètò ṣàwàl àwẹ̀ tó dáa ni tó yẹ pé ká máa gbà ẹ̀rí tí àwọn èèyàn ti ń gba àwẹ̀ yìí fáìmọye ọdún ṣùgbọ́n ó wá ṣẹlẹ̀ wípé hadith eh, abi ayub al-ansari radiyallahu anhu sahaba dáadáa ni tí ó gbà wá fún alátàdúrà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tí òjíṣẹ́ ọlọ́run fi ń sọ fún wa nínú ìgbé man ramadan ẹnikẹ́ni tó bá gba àwẹ̀ ramadan thumma atba'ahu sittan min shawwal tí ó wá fi mẹ́fà nínú oṣù shawal ọjọ́ mẹ́fà nínú oṣù shawal fi gbààwẹ̀ lẹ́yìn àwẹ̀ ramadan irú ẹni bẹ́ẹ̀ káàní akẹ́sìyàmì dáhàr yóò máa gba ẹ̀san pé ó gba àwẹ̀ ọdún kan gbáko. hadithi tabalọ́wọ́ dáadáa nínú sahih imam muslim a hadithi níbẹ̀ apá kan nínú àwọn èèyàn wọ́n wá gbé jáde ní àwọn ọdún tó kọjá bóyá ọdún tí àwẹ̀ tí a gbà ká tó gbà yìí tó parí yìí àbí àwẹ̀ tí ó kọjá síwájú rẹ̀ gan lára tí wọ́n sọ wípé àyè Imamu Malik rahimahullah wípé ó ní hadi ó ní àwẹ̀ yẹn o makruh ní lọ́dọ̀ tó wípé àwẹ̀ tí a kórìíra ni. àwẹ̀ tá a fẹ́ ká máa gbà. àwẹ̀ tá a fẹ́ gbé ká máa gbà ni wípé kò dá ká máa gbà á kódà àwọn ẹlòmíín lọ débi wípé wọ́n sọ wípé àwẹ̀ yìí ṣé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ṣé ó gbà á àkọ́kọ́ nǹkan ni pé ká sọ fún gbogbo àwa tí à ń gbọ́ra wa láti ilé tá a sì ń wọra wa wípé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam òun náà ni àpèjúwe rẹ̀ gbogbo ohun tánàbí Muhammad sallallahu alayhi wa sallam bá sì pa wá láṣẹ rẹ̀ ń pé ẹ ṣe ohun tó dájú ni pé òun lẹ́ni àkọ́kọ́ tí máa ń ṣe nǹkan àkọ́kọ́ nìyẹn èkejì wá ni wípé tábà wo hadith àbí Ayyub al-Ansari a rí pé hadith Imam Muslim ni ó gbé jáde fún wa tó sì jẹ́ pé tábà lọ́dọ̀ àwọn onímọ̀ nípa hadith wọ́n ní àwọn kìnnì kan tí a máa ń pè ní maratib maratib la hadisu sahiha wípé àwọn hadisu sahih àwọn ìpele ìpele ìpele wo ló pín sí nínú àwọn ìpele náà ni àwọn hadith tó yẹ pé ìmáàmù muslim ó gbé jáde nínú tírà rẹ̀ tí a mọ̀ sí as-sahih nu sahih muslim a rí hadith yìí ń bẹ̀. ó wà nínú. nínú hadith. nínú rọ́kùn tó wà nínú nọ́mbà ẹ̀ nínú. naam ó wà ní mille cent soixante quatre. wọ́n ní hadisi ń bẹ ní numéro mille cent soixante quatre ní hadisi bóyá fẹ́ni tí ó bá fẹ́ lọ wà nínú tírà imam muslim. tàbí jẹ́rìí jẹ́rìí tẹ̀ sọ ẹ wá rí àwa wò ní ìgbà tí àwọn afáwọn sọ nípa ìdájọ́ tí ń bẹ fún àwẹ̀ àwẹ̀ yìí tẹ́lẹ̀ wọ́n sọ fún wa pé àwẹ̀ yìí sunna ni mustahab ni ohun tó da ibi kí mùsùlùmí máa gbà ní tá a gbọ́dọ̀ fi ilẹ̀ tí a bá wo àwọn madahib àwọn ojúpọ̀nà àwọn afá tó jẹ́ pé à ń tẹ̀lé nínú kíni nínú islam ari imaamu wa uh, abu hanifa ari imaamu wa imaamu malik ari imaamu wa shafi'i asiri imaamu ahmad ibn hanbal ari nkú gbogbo wọn lápapọ̀ ìyẹn díẹ̀ kan náà nínú wọn náà ló sọ pé kíni o ló sọ pé àwọn ò rí ẹ̀rí lérí àwọ̀ yìí ǹjẹ́ pé tábà wo wa tá rí tamọ̀ sí malik àwọn láwọn ò rí kódà ọ̀kan náà àwọn tó jẹ́ pé ọmọlẹ́yìn wọn tí a sí ibn rushd àwọn sọ fún wa pé kíni o àwọn sọ fún wa pé ìmáàmù Malik kò rí ẹ̀rí lérí rẹ̀ kò túmọ̀ sí gbé kí o kò túmọ̀ sí gbé kò sí ohun tí ń jẹ́ bẹ́ẹ̀ ní Islam nítorí pé ìmáàmù Malik òun náà gan la ló sọ fún wa pé ọ̀rọ̀ ẹnikẹ́ni la lè gba wọlé la sì lè dànù àyàfi ẹni tó ní sàárè tí ń bẹ wájú mi sallallahu alayhi wa sallam eléyìí la fi ní ká pera wa sákìyèsí wípé ká má jẹ́ kí àwọn ẹnìkan tẹ̀ kán tàn wá jẹ àbí kán sọ wá nù kó níbi iṣẹ́ rí tá a ti ń bẹ nídìí rẹ̀ ká má fi ilẹ̀ o nítorí pé ìlànà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam níkẹyìn náà a tún padà rí àwọn hadith mi tó jẹ́ pé ó tún fi hadith yìí ó tún fi ó tún fún lágbára gẹ́gẹ́ bí hadith thauban tó jẹ́ pé ìtumọ̀ kan náà ló mú wa àti hadith mi náà tó jẹ́ pé àwọn bàbá wa ti ṣe kiri o wọ́n ti mẹ́nu balẹ̀ kan ìyá jẹ́ ṣókìnì nínú pípọ̀ tí a sọ fúnra wa nípa ohun tí ń jẹ́ hadith uh, abi ayub al-ansari anhu. jazakumullahu anna kulla khair ẹ pọ̀ àpá wa sheikh Ọlọ́run bá kó bá ṣe àlékún mímọ́ yìí kó ṣe àlékún àgbàlùkà àdìgbò wa ustaz wa sheikh uh, hamza uh, abdulrafin uh, ìgbà míì ẹlòmíì lè ní gbèsè ramadan ṣẹ́jú márùn ó lè ní gbèsè ramadan tí ṣàwálì sí adé kó san ramadan náà ni kó tó wá gba ṣàwálì nítorí ọlá ṣàwálì àbí kó yóò ṣe ṣàwálì náà tó pé àsìkò ṣàwálì òun ó lè há díẹ̀ fún un pé òun gba ṣàwọn náà kó tó san kó tó san ọdọ èwo ni ó ṣe èwo láti síwájú bẹ hmm. pé ah. ìbéèrè máa sábà pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lọ́dọ̀ àwọn èèyàn. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ tọ́pọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo mo mo kí yín pípọ̀ lérí ìbéèrè tẹ́ béèrè àrígbé tá a bá wo hadith náà gangan gan ohun tá a dì sí yìí fi ń yé wa ni pé ẹni tó bá gba àwẹ̀ Ramadan súnmà àtibáwò síta mi ṣàwálì nígbà tó ti ọ parí rọmọdọ́nà náà tó bá ti wá parí rọmọdọ́nà ọ wá fi mẹ́fà fi kún nínú ṣàwálì a jẹ́ pé bí rọmọdọ́nà ò bá ti parí lọ́dọ̀ ẹnìkan lọ́dọ̀ ẹnìkan ààwẹ̀ ṣàwálì mẹ́fà ṣàwálì yẹn kò tí ì kàn á gba ààwẹ̀ rọmọdọ́nà yóò pé ná kódà obìnrin tó jẹ gbèsè ààwẹ̀ èyí tó dáa jù náà ni pé kó san gbèsè ààwẹ̀ rẹ̀ tó jẹ nì kó san án ná nígbà tó bá san gbèsè nì Ramadan rẹ̀ pé nìyẹn summa atba'ahu sí min Shawwal tó yóò wá fi mẹ́fà ti Shawwal yóò wá fi kún un. ẹ ṣe bọ̀ ṣáàzì ọlọ́ba yóò bá mi ṣàlékún karama yín ló ṣàlékún gbọ̀n yín kódà èyí tí mo fẹ́ fi tin lẹ́yìn eh, àwọn náà tó tún ní hadith kan tó gbé àwọn tí bá ń takò àwọn ọ̀rọ̀ yìí àwọn náà máa ń ní àwọn mustanad kan máa ń ní àwọn eh, eh, ibì kan tí wọ́n máa ń fa fọkàn sí tí mú ipe anabi muhammad sallallahu alaihi wa sallam aisha ọmọ máa ahara ipe aisha máa ń fa àwẹ̀ shawal ẹ máa ń tètè gba shawal ẹ máa ń fa kọdọ ramadan sísan ramadan ẹ máa ń fa sẹ́yìn tí ibi kì í ramadan ó ti dúró shawal kó tó wá san ẹni ti dúró shawal kó tó wá san tí bá ń jẹ́ aisha ti gba shawal ṣíwájú ramadan nìyẹn àmọ́ wọn fa wọn kọ àwọn onímọ̀ wọn ní ọ̀rọ̀ yẹn wọlé nítorí kíni ẹni tó bá ju ọ̀rọ̀ yẹn lẹ̀ nítorí pé ó fẹ́ ṣe hidima anabi àmọ́ ó fẹ́ ṣe sẹ́fíìsì anabi tó pé tí ó jẹ́ kí Aisha máa fi Ramadan lẹ̀ tí ó fẹ́ san tí ò san títí di Shaban òun náà ni pé ń tọ́jú ìtọ́jú anabi tí ń ṣe ni ò jẹ́ kí ó rí àyè gbàwẹ̀ tó pé lẹ́yìn inú Shaban máa ń san ẹni tó wá fi ọ̀rọ̀ yẹn lẹ̀ tó pé ń tọ́jú ṣé yóò gba náfìlà náfìlà ni wàá kí náfìlà ni wàá yàn وني المشروع أن تبدأ بالقضاء الله أكبر فالواجب المبادرة بالقضاء ولو فاتت ستة لأن الفرد مقدم على النفل الله أكبر يبقى أرى أرى يلون ó ṣíwájú náfìlà gbogbo ẹni tí ọlọ́run bá pa aláṣẹ pé kó ṣe nǹkan ọ̀rọ̀ yàn tí ò ṣe náfìlà ò tí kà la la yaqbalu Allahu eh, al-nawafil eh, iza lam tuqda alifara'id iza lam yu'adda aw tu'adda alifara'id ọlọ́mọba ò ní gba nafila lẹ́yìn pàgbé pé ohun tó ń rán wa gangan tó jẹ́ ọ̀rọ̀ yàn ìyá ìdáwó kì í ṣe kọ́lọ́n kó fún wa ṣe kí ọlọ́run kó gbà fún wa èyí bíi náà ni a máa fún wa ní àǹfààní nípa ọlá tí ń bẹ fún oṣù àwọn oṣù shaban àbí àwọn oṣù shawal tó jẹ́ mẹ́fà tí anabi muhammad sallallahu alayhi wa sallam ti òní kí a gbà tá a bá ti fi àwò wá rí i pé ọlá ti ń bẹ nínú mẹ́fà yìí ọlá kan tó pọ̀ jù ni yàtọ̀ sí ó jẹ́ àwẹ̀ ọdún kan yàtọ̀ sí ó jẹ́ àwẹ̀ ọdún kan ọlọ́run fi ó ti lè gbé sínú oṣù míì ọlọ́run fi mẹ́fà tí oṣù mẹ́fà ẹgbẹ́ àwẹ̀ mẹ́fà ti ń ṣàwálì ó ń fi ọlá ìfi hàn wá ó ti fi hàn pé ọlá ti ń bẹ fún àwẹ̀ gangan fún ẹ yàtọ̀ sí ṣàwálì ni kò jẹ́ ṣàwálì ni àwẹ̀ àdágbà ọlá ti ń bẹ fún ní ọ̀dọ̀ ọlọ́run kì í ṣe ọlá kan tí ó kéré tí a lè fi ojúre náà òṣèlú abdulrafin èyí tí a fi ṣàdàgbà a fi kó ọ̀rọ̀ yìí rólẹ̀ òun náà ni pé ẹni tí ó wá jẹ gbèsè ẹni tó jẹ gbèsè Ramadan lápèjúwe tí o ti san Ramadan abọ́fẹ́ ọ̀n san Ramadan lọ́wọ́ ni ó ń tán ni ṣàwálì ń tán àyẹ̀bẹ̀kọ oyin kankan ṣẹlẹ̀ sí àárẹ̀ ni àbíkọ̀ ráyè ni kò á sá kò lè kò lè kò lè kò lè gba àwẹ̀ ṣàwálì títí ṣàwálì náà tán njó náà fàdé àti san padà nínú oṣù mi. àti àti gan. tó gbé ìbéèrè ìkópa àmọ́ sábà wáyé bẹ́ẹ̀ni a kí gan afáwa olóòtú kí Ọlọ́run bá kó bá sanyín lẹ́san rẹ̀ ẹ rí i pé àwọn ìjọsìn kan wà tó jẹ́ pé ó wà muqayyad Ọlọ́run so má àsìkò anabi Muhammad sallallahu alaihi wasallam ó so má àsìkò ni ẹ̀rí tó jẹ́ pé ó lásìkò rẹ̀ ẹ̀rí tó jẹ́ pé àwọn míín wà tó jẹ́ pé bó ṣe lásìkò ẹni tó Ọlọ́run yọ̀ọ̀dá fún wa gbé ká san ẹ̀rí gẹ́gẹ́ bí irun nísìn gẹ́gẹ́ bí àwẹ̀ Ramadan àti àwọn míín náà ṣùgbọ́n àrí pé léyìn nísìn náfìlà ni ẹ̀rí náfìlà ní tẹ́yẹ́ pé ọlọ́run so máa àsìkò pé shawal ẹ̀rí pé kọ́dà tó mọ́ president pé kí ni sítú shawal mẹ́fà àti shawal jẹ́ pé kì í ṣe mẹ́fà ní oṣù mi jẹ́ pé tásìkò ẹ bá ti lọ ó ti lọ náà nìyẹn kò tó sí gbà ṣe kí ni ó ti bọ́ lọ́wọ́ ẹnìyẹn náà nìyẹn kọ́ńtọ̀ kó mọ bẹ́ẹ̀ lọ́hùn tó bá ti dọ́dún mi yóò rí gàmí fi rọ́pò rẹ̀ bí ìsìnlẹ̀ láyé. ok ìyẹn pé a lè a lè a lè lọ shawal nígbà tó ṣe náà ọba ti pa ọdún palẹ̀ mọ́ ká lọ gbé sínú súnmọ́ pé àwẹ̀ tí mo jẹ́ gbèsè inú ṣàwálò ẹ̀jẹ̀ kí n lọ sán kọ́lọ́n kó gbà fẹ́ nìkan kó ṣe àmọ́ náà wa sallallahu ala nabiyina Muhammad wa ala alihi wa sahbihi akhyar. Allahu akbar Allahu akbar Allahu akbar. àlàyé tí à ń bá bọ̀ ni pé àwẹ̀ ṣàwálì jẹ́ ọ̀kan nínú àwọn àwẹ̀ tí anábì ṣe ní ẹ̀tọ́ tí a fi ń wojú rí ọlọ́run bá tá a fi ń súnmọ́ ọlọ́run tí kì í ṣọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí àlàyé tí a gbọ́ lẹ́nu àwọn àfọ́ àlẹ́ kan sí a sì rí pé anábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí a fi bẹ̀rẹ̀ wa pé àwọn ìyàwó ẹ̀ ṣàlàyé fún wa pé tẹ́ bá ń rí tẹ́ bá ń gbàwẹ̀ ẹni kì í jẹ ọ̀sán tẹ́ bá sì rí tẹ́ bá ń jọ̀sán ẹni kì í gbàwẹ̀ a sì rí kà pé oríranríran àwẹ̀ ni ànábì àmọ́ gbà kì í ṣe àwẹ̀ mẹ́fà ṣàwálì nìkan tí a mẹ́nuba ṣíwájú a fẹ́ wá jẹ́ a fẹ́ jẹ́ kí àwọn olùwà kí wọ́n mọ̀ àwọn tí ń tẹ́tí sí wa tẹ̀sùn gbọ́ wa kí wọ́n mọ̀ oríranríran irú àwẹ̀ tí ànábì àmọ́ sallallahu alaihi wasallam ó là kalẹ̀ fún wa tó náà sì rí báyìí tó ṣe tó gbé kalẹ̀ pé ẹ̀yin àlùmọ̀ mi ẹ máa ṣe ká fi lè mọ oríranríran àwọn àwẹ̀ tí ànábì àmọ́ bàlá yìí àti oríranríran àwẹ̀ tó yẹ kí mùsùlùmí gbà kó fi súnmọ́ kó fi súnmọ́ ọlọ́run bá ustaz wa abdulrafin ǹjẹ́ lè sọ mélòó kan fún wa nínú àwọn àwẹ̀ tí àdúgbò àwọn ọmọgbàlá yìí tó ṣe ṣíwájú kúrò pé kí a gbà. tó àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo kí olóòtú mo tún tún yín kí lẹ́ẹ̀kan sí. náà a rí i pé gẹ́gẹ́ bí àwẹ̀ tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam àwọn àwẹ̀ tánàbí gbà tó ti ṣe kòkòrò rẹ̀ ọ̀kan náà lámẹ́nubalẹ̀ kan ni àwẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà títí nínú oṣù ṣàwàl àkọ́kọ́ nìyí bákan náà nínú àwọn àwẹ̀ tánàbí wa muhammad sallallahu alayhi wa sallam tó gbà tó ń ṣe wá lójú kòkòrò rẹ̀ tó yẹ kí mùsùlùmí ó gbà torí kò dáa kí mùsùlùmí ó dá àwẹ̀ dúró lérí rọmọdọ́nà nìkan bí àwẹ̀ rọmọdọ́nà nìkan lèmi máa ń gbà kò dáa nínú àwẹ̀ tánàbí tó máa ń gbà àwọn àwẹ̀ ayamu ibid treize quatorze quinze títòṣù òkè ànábì máa ń gbà kódà a rí àríjẹrí rẹ̀ nínú ọ̀rọ̀ tí Abu horera tó gbà wá fún wa ó ní awsani khalili bisalas wa zakara minha siyamu salasati ayyam min kulli shahr Abu horera ni ọ̀rẹ́ mi ààyò mi ó gbà mí níyànjú pé kí n máa gba àwẹ̀ ó gbà níyànjú àwọn nǹkan mẹ́ta àbúrò yìí rà nígbà tó wá fẹ́ máa ka àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó wá ka àwẹ̀ mẹ́ta nínú oṣù ọjọ́ kẹtàlá ọjọ́ kẹyìnlá àti ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú gbogbo oṣù. ẹ mọ̀ pé àwọn yẹn wa ọlójú kòkòrò ni wọ́n máa ń ṣojú kòkòrò ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣàpàdé nígbà tí ẹ ní ọ̀rẹ́ ànábì ọ̀rẹ́ ọ̀rẹ́ àbúrò rẹ̀ àti jẹ́ ànábì Muhammad ó gba àbúrò rẹ̀ ní ìyẹ̀jú nǹkan mẹ́ta tẹ́ wá sọ̀tàwé lóòótọ́ nínú amóyàwé làwà ẹ ṣe àǹfààní àwọn nǹkan méjì tó kù tó a tí ọba tí kò bá ní. adúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ <laughs> gẹ́gẹ́ bí àsìkò pẹ̀lú pé àwọn ohun tẹ́ ní kí n kà ọ́ pọ̀ náà ni mo fi dá a dúró níbi ààwẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ náà ni mo fi dá a dúró níbi <laughs> ààwẹ̀ ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta nìkan bákan náà anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ń bá abuzari sọ̀rọ̀ njọ́ kan anabi wa ń sọ fún abuzari pé iza sumt iza sumta salasa fasum salasata ashar wa arba ashar wa alhamsa ashar àwọn ọjọ́ kẹtàlá ọjọ́ kẹyìnlá àti ọjọ́ kẹyìndógún ànábì gbà wọ́n níyànjú o pé kí wọ́n gba àwẹ̀ mẹ́ta nínú oṣù ṣùgbọ́n àwẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì tún wá la ìjọ tí àwọn ẹni tí ó jẹ tẹrẹsẹ katọs kẹsẹ àwọn náà la mọ̀ sí ayamul bid ṣùgbọ́n ká pera wa ṣàkíyèsí lérí pé kì í ṣe oṣù janvier février mars oṣù òkè ni o. Okay oṣù òkè tó kí mùsùlùmí kọ́mọ nípa nínú àwọn àwẹ̀ tó tún yẹ kí mùsùlùmí kó tún gbà tánàbí gbà wá níyànjú rẹ̀ tá a bá lọ wọnú o muslim anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n bi léèrè nípa àwẹ̀ ọjọ́ arọ́fà àwẹ̀ ọjọ́ arọ́fà àwẹ̀ tó yẹ kí mùsùlùmí ó gbà wọ́n bi anabi léèrè nípa àwẹ̀ ni anabi ni yukaffiru sanatal madiya wal baqiya anábì ní àwẹ̀ ọjọ́ arọ́fà àwẹ̀ ọjọ́ kan ṣoṣo ni bẹ̀ṣẹ̀rẹ́ ni ẹ̀ṣẹ̀ tí máa ń wá parẹ́ tí máa ń pẹ ẹ̀ṣẹ̀ ọdún kan tó ti lọ yọ parẹ́ kódà ọdún mi ti ń bọ̀ yóò tó parẹ́ wallahi àwọn adájọ́ ọmọlẹ́yìn anábì wa Muhammad ọlọ́run ṣe oore pípọ̀ fún wa ẹnu pé kákan tẹ̀lé súnà anábì ni ó wù ṣe lábáṣorí rẹ̀ àwẹ̀ ọjọ́ kan yọ pẹ̀ṣẹ̀ ọdún kan tó ti kọjá yóò tún pẹ̀ṣẹ̀ ọdún kan tí ń bọ̀ yọ parẹ́ nínú àwẹ̀ tó tún yẹ kí mùsùlùmí ó tún gbà tànàbí máa ń gbà tànàbí ṣe wá ní ojú kòkòrò ọjọ́ kẹwàá nínú oṣù muharram àwẹ̀ Àṣúrà wọ́n bí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wọn bí léèrè nípa rẹ̀ ní yukaffiru sanata almadiya ànábì ní àwẹ̀ ọjọ́ kan ṣoṣo ni ìmọ̀ ń pa ìmọ̀ ń pa ẹ̀ṣẹ̀ ọdún ti kọjá ìmọ̀ ń kan yẹ kí mùsùlùmí nínú àwọn súnà mùsùlùmí ò gbọ́dọ̀ dúró nídùú pé Ramadan náà lóṣù àwẹ̀ àwẹ̀ Ramadan nìkan làwọn máa ń gbà kódà kódà jàmá nínú àwọn àwẹ̀ tó tún yẹ kí mùsùlùmí ó tún gbà tó jẹ́ ẹ̀tọ́ fún mùsùlùmí tánàbí ṣe wá lójú kòkòrò rẹ̀ ọlá pé orí pọnú rẹ̀ àwẹ̀ lẹ́ndí jeudi àwẹ̀ lẹ́ndí jeudi àwẹ̀ tó dáa kí mùsùlùmí ọgbà yìí. kódà anábì ṣàlàyé nínú àwẹ̀ pé bí tó nú nípa àwọn ilé yìí tẹ́ mẹ́nu báyìí ń sọ pé. تورد الأعمال يوم الاثنين والخميس فأحب فأحب أن يعرض عملي وأنا صائم Ànábì ní gbogbo iṣẹ́ tá a bá ṣe ọjọ́ lẹ́ndì àti ìṣòdì náà máa ń kóṣẹ́ ní lọ́dọ̀ ọlọ́run Ànábì ní èmi òjíṣẹ́ ọlọ́run mo wá ń fẹ́ gbogbo ìgbà tí wọ́n bá kóṣẹ́ mi déwájú ọlọ́run kí n máa bẹ nínú àwẹ̀ gẹ́gẹ́ bí àlàyé tí a ṣe pé nígbà míì ọlọ́run bá bí anábíà Muhammad sọ̀rọ̀ sílámù a máa fòrò wá sínú àwọn iṣẹ́ kan tí ó sì máa ṣàlàyé àǹfààní tí iṣẹ́ náà ti ní lẹ́ẹ̀kan náà. lẹ́ẹ̀kan náà nínú àwọn àwẹ̀ tó tún yẹ kí mùsùlùmí ó tún gbà àwẹ̀ eh, oṣù Muharram anábíà Muhammad sallallahu alayhi wa sallam wọn bí pé ayu siyam afdal ba'da shahri Ramadan àwẹ̀ wo ló ní ọlá jù lẹ́yìn àwẹ̀ Ramadan anabi ni afdol siyam bada shahri ramadan siyam shaharullahi almuharram ustaza ẹṣẹ ustaza ọfin sheikh uh, shakir àwọn oṣù náà pè ní muharram tó pé nígbà tó ustaza ṣàlàyé oṣù muharram ó lè má yí ọ̀pọ̀ yẹn jẹ́ èdè yẹn náà oṣù muharram yẹn gbà ó ní máa wá nínú oṣù òkè tẹ bá sọ yẹn tán àwẹ̀ tí ó bá tó tẹ iná bá mọ̀ tí ẹ fi fún wa pàtẹ́bí tí wọ́n lẹ́yìn tí ó jẹ́ àwẹ̀ súnà ẹ̀rẹ́dẹ̀dẹ̀ náà. a kí ọlọ́wọ́n ọba a sì tún kí olóòtú wa a sì tún kí àwọn ṣẹ́kọ̀ọ́ wa àwọn àfáà wa dáadáa wọ́n ní alifadlu lil mutaqaddimin ọlá ń bẹ fún àwọn aṣíwájú kọ́lọ́wọ́n ọba àdìkẹ́ ọlọ́kọ́mọṣẹ́ bá a san ilẹ̀ san rè oṣù muharram òun náà ni oṣù kan gẹ́gẹ́ bá àfa ṣe sọ tẹ́lẹ̀ kì í ṣe oṣù calendrier janvier février mars kì í ṣe eléyìí là oṣù tá a mọ̀ sí muharram òun náà ni oṣù àkọ́kọ́ nínú oṣù òkè. Okay nínú oṣù òkè ẹ̀rí oṣù àkọ́kọ́ yìí ń máa ń wá ní kẹyìn ìgbà tí a bá ṣe léyà tá a bá ṣe léyà nínú oṣù tá a ti máa ń ṣe léyà ni a máa ń ṣe léyà ní ọjọ́ kẹwàá oṣù zulhijjah tí oṣù ní bá parí lẹ́ẹ̀kan náà tí oṣù tuntun míì bá jáde lẹ́ẹ̀kan náà tó bá yọ lẹ́ẹ̀kan náà oṣù yẹn là ń pè ní oṣù muharram ẹ̀rí oṣù yẹn ni à ń pè ní muharram ǹjẹ́ ń gbé káwọn pè é ní oṣù mẹ́ta sí oṣù mẹ́rin lẹ́yìn kíni lẹ́yìn Ramadan nítorí pé lẹ́yìn Ramadan a rí Shawwal a rí Zulqaada a rí Zulhijja a sì wá rí Muharram ǹjẹ́ ń gbé oṣù mẹ́rin lẹ́yìn oṣù mẹ́ta ló la láàrin ló la Ramadan pẹ̀lú rẹ̀ ẹ̀rí jẹ́jẹ́ èsì nípa ìbéèrè àkọ́kọ́ nìyẹn ìbéèrè kejì tẹ́ béèrè nípa àwọn àwẹ̀ míì tí a tún lè sọ nípa rẹ̀ àwọn àwẹ̀ pọ̀ tí jẹ́ńkì anabi muhammad sallallahu alayhi wa sallam o ó ṣe wálójú kòkòrò rẹ̀ ibẹ̀ ká máa gbà nínú rẹ̀ náà ni ìtàn àfáwà ti kà nínú rẹ̀ náà ni eh, àwẹ̀ mẹ́fà ti inú oṣù eh, shawwal tí a ti sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ nínú rẹ̀ náà ni àwẹ̀ oṣù tí imam wá kátórí ramadan tí a mọ̀ sí shaban àwẹ̀ yìí ní ọlá tó pọ̀ kódà ìyá aláwọ̀ aisha radiyallahu anha onye ní ànábì máa ń gbà àwẹ̀ ní oṣù yìí débi wípé a máa ń rò pé ànábì kò tó ṣe nínú oṣù náà máa nìkan bí pé ojoojúmọ́ lànábì fi máa ń gbà ẹ̀rí ǹjẹ́ àwa náà gan lára àwa náà gbọ́dọ̀ gbìyànjú ká kọ́ṣe Muhammad sallallahu alayhi wa sallam nínú eléyìí nínú àwọn àwẹ̀ náà òun náà ni àwẹ̀ kan tí a mọ̀ sí eh, àwẹ̀ tí a máa ń pè ní àwẹ̀ eh, nabiyullahi salam ẹ̀rìngbà tí anabiya muhammad sallallahu alayhi wa sallam ti ń ṣàlàyé fún wa ó ní ìrun tọ́lọ́run ọba fẹ́ràn jù nínú náfìlà òun náà ní ìrun ti anabi dawud alayhi salam náfìlà tọ́lọ́run fẹ́ràn jù òun náà ní náfìlà ti dání ti anabi dawud alayhi salam bẹ́ẹ̀ náà wá ní àwẹ̀ tí ọlọ́run fẹ́ràn jù náà ní kíni òun náà ní àwẹ̀ anabiullahi dawud anabi dawud báwo wá ní ṣe máa ń rí ó ní ìrun tí ń jẹ́ ìrun anabi dawud òun náà ní wípé náfìlà rẹ̀ ẹ máa ń jí ní ìdábẹ́jì òru ẹ máa fi ìdábẹ́jì òru fi sùn i ma fi ìdábẹ́jì fi ṣe fi ji fi yan fún ọba jẹ́ gan lára táwa náà bá fẹ́ láti ṣe o láti súnmọ́ ọlọ́run ọ̀nà kan fi súnmọ́ ọlọ́run ká máa jí lóru nínú náà ni òjíṣẹ́ ọlọ́run ń padà ṣàlàyé wa pé àwẹ̀ tí ọlọ́run wá fẹ́ràn jù tó jẹ́ òun náà ni fijọ́ kejì lẹ̀ ó gba àwọn ọjọ́ kan ó fijọ́ kejì lẹ̀ àwẹ̀ anabi dawud ní aleyhi salam ó ní ọlá púpọ̀ ẹni akamasi gbàgbé wípé ọlọ́wọ́ bàbá aleke ọlá ó ti ṣàlàyé fún wa nínú hadith kúdísí tẹ́lẹ̀ wípé má yazalu abdi yatakarrabu ilayya bin nawafil hatta uhibbu ọlọ́run sọ fún wa nínú hadith tó jẹ́ hadith kúdísí wípé kò sí ẹrú kan tí ò ní yẹ tí ò ní gbò láti máa súnmọ́ òun pẹ̀lú àwọn náfìlà láti ti mọ̀ pé náà àwọn náfìlà tàbá gbàwẹ̀ ọ̀ràn yẹn kò ṣe àwọn náfìlà ní gbogbo àwọn àwẹ̀ táǹkà fún ọ̀ràn wa yìí ìjẹ́ pé tíyàn bá ti ń ṣe ọlọ́run ọba ní tíyàn bá ti ń súnmọ́ òun bẹ́ẹ̀ ó wá súnmọ́ òun títí òun wà dẹni tó ṣe pé òun padà fẹ́ràn ẹrú bẹ́ẹ̀ ìjẹ́ pé tọ́lọ́run bá fẹ́ràn ẹrú bẹ́ẹ̀ ọwọ́ ọlọ́run ó di ọwọ́ rẹ̀ tí ó fi máa mú nǹkan yóò di ojú rẹ̀ tí ó fi máa ríran yóò di ẹsẹ̀ rẹ̀ tí ó fi máa rìn jẹ́ jẹ́ gbìyànjú ká bójútó àwọn àwẹ̀ yìí ìyá jẹ́ díẹ̀ ní nínú pípọ̀ jazakumullahu oríran ríran àwẹ̀ tí anabi muhammad sallallahu alayhi wa sallam tó gbà fi kún ramadan tó jẹ́ ọ̀rọ̀ yẹn mo sì rò pé anabi ti ń gba ọ̀pọ̀lọpọ̀ àwọn àwẹ̀ bọ̀ sẹ́yìn kó ramadan di ọ̀rọ̀ yẹn ó sì tún á gba àwọn míì tí ó fi kún ramadan mo pè nínú àwọn àwẹ̀ tí anabi muhammad gbà síwájú kí ramadan tó dé tí a fi kún tí a fi ṣe àtìlẹyìn fún èyí tí àwọn afáṣọ náà ní àwẹ̀ aṣura ẹni sìn àwọn aṣura rẹ̀ pàápàá ti dárẹ́kọ̀ àwọn àwọn ẹni tẹ́ pé àwẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù muharram tí arábì ti ń gbà pé kódà wọ́n sọ pé òun ni àwẹ̀ tó jẹ́ ọ̀ranyàn wájú kí rọ̀mùtọ́n tó dé rọ̀mùtọ́n tó wá dé ni wọ́n palẹ̀ mẹ́kó lẹ̀ ni wọ́n gbé sáyé súnà wọ́n sọ di ohun tá a bá fẹ́ ká ṣe wọ́n á gbé rọ̀mùtọ́n sí àyè ọ̀ranyàn ẹ̀rí sì kí ọlọ́run kó fún ẹnìkan wá ṣe ọlá tí àwẹ̀ sì ní tó jẹ́ àwẹ̀ àwàdàgbà tó nílẹ̀ ti gbọ́ lọ́dọ̀ àwọn afáàyè wà náà àwọn kan tó jẹ́ náfìlà. ká mú gbàgbé àwẹ̀ kan bẹ tó ṣe pé à ń gbàgbé rẹ̀ ó kù bí àwọn méjì àbí mẹ́ta bẹ́ẹ̀ tí àti ìdárúkọ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ọ̀nà àbúrò alẹ́ tiẹ̀ àbúrò alẹ́ tiẹ̀. àtisí wọn lọ owó min zelhija zelhija bẹ́ẹ̀ ni. àwọn àwẹ̀ mẹ́sẹ̀ẹ̀sán takọ́kọ́ nínú oṣù zelhija nínú oṣù hajj bóṣù ní bá ti lélẹ̀ kan náà láti ìjọ àkọ́kọ́ títí fi di ìjọ kẹsàn-án ànábì mọ́ sábà gbà ó sì da pípọ̀ kí n yan gbà torí ládà bẹ́ẹ̀nù ẹ̀ tọ́pọ̀. kọ́dà kọ́dà àwẹ̀ yẹn àwẹ̀ yẹn abẹ́sọ̀ pé násùtì ẹ̀ wá yẹn pé ìtọ́ka wá lórí tiẹ̀ nínú àgbà níbi tí ó pàtàkì dé gbogbo àwọn ẹ̀ta sọ yìí ànábì ló fún wa ní àwọn olùfẹ́ránṣẹ́ ló fún wa láwọn ìjẹ́rì àmọ́ àwẹ̀ aṣọ́sì níjà ìtọ́ka wa dáwọn afáàsọ lé púpọ̀ pé ìhun tí àyà yìí tọ́ka sí àwẹ̀ aṣọ́sì níjà ni gẹ́gẹ́ bí sọ́ọ́sì fájìrì tí ọlọ́ba sọ fún wa pé bisimilayi rahman rahim walifajiri walayali asiri wọn ni ohun tí ń jẹ́ alayali asiri àwọn òru mẹ́jọ òru mẹ́wẹ̀wá ti ń bẹ nínú aṣojú ìdíjà níjẹ́bẹ̀ lọ́la tí bí àsìkò yẹn ṣe pàtàkì láti pé àsìkò iṣẹ́ hajj ni kí ọlọ́run kó má ṣe ṣàmọ̀nà wa nínú àwọn àwẹ̀ bákan náà tí ó tún ṣe kókó tó pàtàkì òun náà ni bọ́ọ̀lù pé pàtàkì gbogbo ẹni láti sọ yẹn àwọn bíi àwọn bíi àwọn mẹ́sàn-án ẹni sì ọ̀nà lẹ́nu ọ̀nà láti mú láti mẹ́nu báyìí kí ọlọ́run kó ṣe àmọ̀nà wa. àmín. tí àwẹ̀ ní ọ̀pọ̀ ní ọ̀dọ̀ ọlọ́run àwẹ̀ wà nínú nǹkan tí èèyàn fi súnmọ́ lọ́hùn lọ́fà ni anabi muhammad sallallahu alayhi wa sallam ó fi ó fi ṣe olúwa lójú kòkòrò àwẹ̀ tó náà sì ó gbà ó fi ṣe àpèjúwe fún wa tó pé anabi ṣàlàyé fún wa pé asọ́mujó nà àwẹ̀ jẹ́ gàgá níbi iná wẹ́ẹ́ tó bá ti ń gbà wẹ̀ iná ó jìnà sí anabi níbi wẹ́ẹ́ kẹ́ni tó bá gbà ọjọ́ kan fọlọ́hùn nítorí tọ́lọ́hùn wọ́n gbé jìnà síná fún sabaina harifan fún àádọ́rin àádọ́rin ọdún torí harif kan yẹn pé àwọn period kan nínú àwọn period tá ń lò nínú gbèsè ayé wa gẹ́gẹ́ bí tán tán àmọ̀tán àsìkò ọyẹ́ àbí àsìkò tútù àbí àsìkò ẹ̀ náà sẹ́sọ̀n ni sẹ́sọ̀n kan tó sì wà ọdún kan yóò yìnbó alábìrin ni sẹ́sọ̀n odidi sẹ́sọ̀n àádọ́rin sẹ́sọ̀n ni ọlọ́run bá wí fi gbé ìjìnlẹ̀ sí náà fún àwẹ̀ ọjọ́ kan ṣo tó bá gbà fún torí tó jẹ́ àwẹ̀ lórí jáwé àdágbà ẹni sì ló fà ní ànábì fi ṣe wá lóko pé kí a gba àwẹ̀ àwẹ̀ sì wá wà nínú àwọn kan tó yẹ sí pé ànábì ṣe àwọn sábàbù ní ojú kúkú rẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tí ó bá rí pé agbára àti fẹ́yàwó sí fún un tó sì jẹ́ ọ̀dọ́ ó lè jẹ́ ọ̀dọ́bìnrin ó lè jẹ́ ọ̀dọ́bìnrin ó lè jẹ́ ọ̀dọ́kùnrin tí ara ẹ̀ sábà gbé tó sì ń pé tóun bá tóun bá ṣọ́ra òun kó sínú tó lọ́nà bá ọ̀fẹ́ ànábì ni kó náà kó fi àwẹ̀ sí yóò máa gbàwé pé yóò máa fi kóra ẹ̀ níjànú yóò tún máa balada kò ní jẹ́ pé ń gbàwẹ̀ nítorí pé òun fẹ́ kó sínú haram nìkan ló ti lótórí báyìí yóò tún máa gbalada pé ó ń bẹ̀rù ọlọ́run ló fi ń gbàwẹ̀ yóò gbalada pé ó páyà ọlọ́run ló fi gbàwẹ̀ yóò tún máa gbalada wẹ̀ bàbá fẹ́ máa sọ̀rọ̀ tí a bá fẹ́ máa sọ nípa ọlá tí àwẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run náà kódà ẹnìkan bíi anabi wa muhammad sallallahu alayhi wa sallam wípé júwe iṣẹ́ rẹ̀ ká fún mi lékè máa ṣe iṣẹ́ rẹ̀ tó yẹ ń gbé mí máa ṣe tí kò nífẹ̀ẹ́ ní ìnífẹ̀ẹ́ rírú ẹ̀ ṣe nínú iṣẹ́ rẹ̀ anabi sọ fún yìí pé alayka bis-siyam ẹ̀rí nínú riwaya mi wọ́n ní alayka bis-sawm fa innahu la mithla lah anabi ní má gba àwẹ̀ nítorí pé kò sí ìjọsìn náà tó tó àwẹ̀ lọ́dọ̀ ẹ̀rí ṣe ọlọ́run náà ló sọ ọlọ́run náà ló padà ṣàlàyé fún agbẹ́nu anábìá Muhammad sọlọ sọlá ń pé asọ́wùlì kì í ṣe àwẹ̀ Ramadan nìkan ẹ̀rí gbogbo àwẹ̀ náà ni ẹ̀rí kó sáà ti jẹ́ àwẹ̀. wọ́n ní kó lo amọ̀lẹ́kó lo adam la kó sáà ti jáwẹ̀ tó jáwẹ̀ sunna kó má jáwẹ̀ èmi mo kàn mo kàn wọnú atẹ́gùn mo kàn dá àwẹ̀ kan lẹ̀ fúnra mi nígbà mo fẹ́ gbàwé ogójì ọjọ́ mo fẹ́ gbàwé oṣù mẹ́ta lápapọ̀ eléyìí kọ́ tó bá ti jáwẹ̀ sunna ntọ́lọ́ ọba fẹ́ràn ni mo ti máa ń dun ọlọ́wọ́ ọba ní ọ̀rọ̀. kódà olóòtú nínú fáàrí tọ́lọ́wọ́n ọba tún tọ́lọ́wọ́n ọba tún ṣe fáwọn gbàwẹ̀ gbàwẹ̀ tó bá dijọ́ àgbẹ̀jẹ̀ kìyàmà láti wọ àlìjánná ọlọ́run tún fi ọ̀nà kan fi ọ̀nà orí àwọn aláàwẹ̀ lọ́tọ̀ bá gbọ́dọ̀ yánu àwọn aláàwẹ̀ nìkan ni ó gbàgbẹ́ wọlé ni ó gbàgbẹ́ wọlé jọba pé àyìnà sọ imun àwọn aláàwẹ̀ dà àwọn aláàwẹ̀ dà wọ́n ti ní port special wọ́n ní port wọn special tó fẹ́ gbà tó pè ní bá gbọ́dọ̀ yánu royan sì ni pé ibi tá a wọ̀ tí ògbẹ́ onígbẹ́ wa mọ́ kò ní sóògbẹ́ mọ́ àrísí kọ́lọ̀ kó sàn ẹnìkan kó alẹ́ sàrí ẹgbẹ́ ọláwẹ̀ là ń gbọ́ ní ọ̀dọ̀ àwọn afáyé o àwẹ̀ tá ń pè ní àwẹ̀ tàtà kó tó kàwé Ramadan yẹn pé Ramadan bá lọ kì í ṣe pé Ramadan ti lọ kò sáwẹ̀ mọ́ àìrísí àwẹ̀ lóríṣiríṣi ló wà àìrísí àwẹ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀ ń bẹ àwẹ̀ oṣooṣù ń bẹ tó jẹ́ sí pé a máa fi súnmọ́ lọ́wọ́ bá kó tó di pé Ramadan tẹ àti pé Ramadan wa kọ́ wa pé ká entrainment Ramadan e, e, e, sẹ́yìn ẹ̀kọ́ iléèwé kan tó wa kọ́ wa ní ẹ̀kọ́ pé àpò ah, ìbá ti máa gbà délẹ̀ tí Ramadan tó gbà ó ti náà fàdá àti máa gbà wẹ̀ mí kọ́nà kó fẹ́ẹ́ nìkan kan wá ṣe èyí tí a máa mẹ́nu olóòtú kó di pa mẹ́nu bá ilé ẹ̀fẹ́ mẹ́nu bá nínú ọlá tí tún bẹ fún àwẹ̀ tí yóò wù mí kí n tó jẹ́ káwọn èèyàn tún gbọ́ ni pé nínú àwọn nǹkan tí ó sì pẹ́ wa níwájú ọlọ́run tó bá dé àwẹ̀ tàbí àwẹ̀ jẹ́ kan bẹ́ẹ̀ wani ni alukur'an asiyam alukur'an yanni yasuwa anil abdi yawma kiyam àwẹ̀ àti alukur'an wọ́n jẹ́ sábàbí ìpẹ́ tí ẹrú rí níjọ́ gbẹdẹ kiyam ẹgbẹ alukur'an ni wọ́n sọ fún ọlọ́run pé èmi ni ìjẹ́ kó sùn lóru níbi kíkà tí kà mí ti fi yẹn náfìlà ẹni sì àwẹ̀ wọ̀ sọ pé èmi ni ìjẹ́ kó jẹ́ wọn sán èmi ni mo gbẹ ni mo ń fi òun gbẹgbẹ nítorí tiwọ́ ọlọ́run ba fàṣàfihàn ní fi ìwọ ọlọ́run ba bá mi gba bá mi ṣípẹ́ bá mi gbàpẹ́ mi fún nítorí bẹ́ẹ̀ kọ́lọ́run tó jàre kó ṣe wá ní ẹni tí àwọn àwẹ̀ gbígbà àti àwọn pẹ́pẹ́ fún yóò rọ̀ ọlọ́run bàbá sọ̀rọ̀ àwẹ̀ tó jẹ́ àwẹ̀ náfìlà tó jẹ́ súnà àwẹ̀ náà òun gan tó sọ pé ẹgbàá ọjọ́ báyìí ẹgbàá ọjọ́ sọ báyìí ẹgbàá oṣù báyìí òun gangan kọ̀ fún wa pé àwẹ̀ àwọn ọjọ́ báyìí ẹ má gbà àwẹ̀ ọjọ́ báyìí ẹ má gbà àwẹ̀ ọjọ́ báyìí ó yẹ ká fi hàn wọn jàmá ká fi hàn wọn olùgbọ́ wa ká fi hàn wọn olùtẹ́tísí wa olùwò wa kí wọ́n má bàa wá sọ pé àkókò àti àwẹ̀ ká má gbàwẹ̀ ká má gbàwẹ̀ gbogbo ọjọ́ tó bá ti a tún wá ṣì wọ́n ní ọ̀nà lórí pé kí a ṣe àlàyé fún wọn ǹjẹ́ ẹ lè fún wa lápèjúwe àwọn àwẹ̀ tí Ànábì Muhammad sọ fún wa. sallallahu alaihi wasallam lẹ́ẹ̀kan sí akí olóòtú àwọn àwẹ̀ yẹn ó tó mélòó kan tí oníṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tí ó ṣàlàyé fún wa yìí pé kò tọ́ fún mùsùlùmí gbé ká máa gbà á ẹ̀rí gbogbo eléyìí láfi rí pé ẹ̀sìn tá à ń bẹ nínú rẹ̀ yìí ẹ̀sìn ṣe má ṣe ni bẹ́ẹ̀ni ẹ̀sìn tó ní àlàyé <laughs> tó ní àlàyé bí tọ́lọ́n bá sì ní ká dúró sí náà ìrọ̀lẹ́ gbé ká dúró sí kò yẹ gbé ká tayọ àlà ẹ̀rí nínú àwẹ̀ yìí àwọn àwẹ̀ tọ́lọ́run ṣe tí ànábì léèwọ̀ fún wa ẹ̀rí òun náà ni àwẹ̀ àyàmù àyàmù al-Eid àwọn ọjọ́ ọdún ẹ̀rí àwọn ọjọ́ ọdún méjèèjì gẹ́gẹ́ bí irú ìjẹta irú ìjọ ọdún àwẹ̀ tí a ṣe wá lọ kí ọlọ́run jẹ́ aṣọ̀pọ̀ ẹ̀ láyé ẹ̀rí ọjọ́ yẹn kì í ṣẹjọ́ tí mùsùlùmí wà ní ẹ̀mí mi ń gba àwẹ̀ lọ ẹ̀rí mùsùlùmí bá gba àwẹ̀ ń náà kò ní gba aládàáyé ọlọ́run tó fi kó ẹ̀ṣẹ̀ fún mi ẹ̀rí bẹ́ẹ̀ náà ọjọ́ ọdún léyà bẹ́ẹ̀ náà ọjọ́ ọdún léyà kí ẹ̀ wá níjọ́ ọdún léyà bẹ́ẹ̀ náà ṣe kúnlé tó bí gbogbo ẹ̀ ṣe ń lọ tó àgbà lọ́la òun fẹ́ àgbàwẹ̀ ẹ̀rí bẹ́ẹ̀ náà ni ọjọ́ mẹ́ta tí mo ń wá lẹ́yìn ọjọ́ léyà ni tá a mọ̀ sí ayyamu tashrik àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí mùsùlùmí ò gbọdọ̀ gbàwẹ̀ níjọ́ yẹn nítorí pé ànábì ṣàlàyé fún wa pé àwọn ọjọ́ yẹn o ọjọ́ jíjẹ ọjọ́ mímu ọjọ́ ìrántí Ọlọ́run ni jẹ́ pé àwọn ọjọ́ yẹn kì í ṣe ọjọ́ tó yẹn máa ń gbàwẹ̀ ìyẹn lè wá gbààwẹ̀ lẹ́yìn ọjọ́ yẹn àmọ́ ọjọ́ yẹn àwọn ọjọ́ taka yẹn ìyẹn yìí gbààwẹ̀ láwọn ọjọ́ yẹn asùlà ni tẹ̀yí gbààwẹ̀ rárá ni bẹ́ẹ̀ náà ni nínú àwọn ọjọ́ tó ṣe pé anábìyà Muhammad sallallahu alaihi wasallam ó ṣe wá ó ṣe léèwọ̀ fún wa pé ká gbààwẹ̀ láwọn ọjọ́ yẹn òun náà níjọ́ Jímọ̀ ẹ̀rí asìtì màtẹ́lẹ̀ pé ọjọ́ Jímọ̀ gan lára ọjọ́ ọdún ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni ẹ̀rí jẹ́ pé ọjọ́ ọdún àyígbààwẹ̀ àmọ́ ọjọ́ Jímọ̀ yẹn anábì sọ fún àbí ṣo fẹ́ gbàwẹ̀ lọ́la ìtumọ̀ rẹ̀ ni pé tó bá jẹ́ pé o bá gbàwẹ̀ ní ijó àlàmísì tá a mọ̀ sí gòdì jẹ́ pé ó tọ́ fún yín pé kò gbàwẹ̀ ní ọjọ́ ìmọ̀ tó bá jẹ́ pé o mọ̀ pé ó gbàwẹ̀ níjọ́ sátidé jẹ́ pé ó tọ́ fún yín pé kò ṣe kí ni o kò gbàwẹ̀ níjọ́ jímọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ká má da ọjọ́ jímọ̀ nìkan fi gbàwẹ̀ kìí ṣe inú ìlànà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam èèwọ̀ ni. nínú àwọn àfikún gẹ́gẹ́ bí hadisi ọ̀sádùn wa ṣàlàyé wọn ní àwọn àyàbìlì bíi tẹ̀gbẹ́ tó bá fẹ́ gbàwẹ̀ oṣù gbàwẹ̀ ọjọ́ mẹ́ta ní oṣù kan jẹ́ gbàwẹ̀ onzième ọjọ́ kankanla ọjọ́ kejìlá àbí ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá ọjọ́ kẹtàlá tí àwọn ọjọ́ yẹn bá bọ́ sínú ọjọ́ jímọ̀ ó tọ́ ba, kéèyàn gbà bẹ́ẹ̀ náà ni àwọn àwọn owó àwọn àwẹ̀ tá a sọ tó ń tẹ̀jẹ́ àwọn ọjọ́ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí jọ́ àràfà ẹ̀rì kí àwọn àwẹ̀ yẹn ní sí àwẹ̀ tó ní sábàbí jẹ́ pé tí sábàbí ẹ̀ bá lọ bọ́ síjọ́ jimá ó tọ́ pé kágbà ẹ̀rì àmọ́ kọ́kà jẹ́ pé kọ́kà jẹ́ pé yẹn kà lọ atẹ́gùn yẹn rí pé ah mo fẹ́ gba àwẹ̀ àmọ́ ìjọ jimá ló wù mí kò tọ́ àbíjọ sátidé àbíjọ sátidé ló wù mí kí àmújọ sátidé nìkan lóhùn nìkan tí kì í ṣe pé yẹn gba jimá síwájú rẹ̀ kò tọ́ nínú ìlànà ọlọ́wọ́n wípé ká ṣe kíni o ká gbàwẹ̀ ní àwọn ọjọ́ yìí ìyá jẹ́ àlàyé náà ni. Ah, ibi ni a fi àdàgbà ọ̀rọ̀ nípa àwẹ̀ ṣàwà àti àwọn àwẹ̀ pẹ́pẹ́ fúru tá à ń pè ní àwẹ̀ tàtàwù tí a fi súnmọ́ ọlọ́wọ́n ba ibi ni a fi àdàgbà ẹ̀ fi fìtì lẹ́nu ṣùgbọ́n kí a tó dágbére ní ṣàlàyé fòore fáwọn olóore àníṣe aláìmoore fólóore ṣàdúrà fún ẹ tí àdúrà ti tọ́tọ́ sí náà ni àwọn ọmọ ìyá wa ní Islam àwọn tí Ọlọ́run bá fi ṣe sábàbí kí ètò Sunna TV Yorùbá yìí kó máa kó máa rómìn káàkiri gbogbo àgbáláyé a ṣe àdúrà fún wa lórí àwọn akitiyan tí wọ́n ṣe ọ̀sán wa Abdulrafin àwọn ọmọ yà wa àṣàkà fún wọn àwọn ọmọ yà wa Abdulrazak Àríkọ́ṣe àti àwọn ọmọ yà Alhaji Yakub àtàwọn ọmọ yà Alhaji Musa àti gbogbo àwọn ọmọ bàbá náà látòkè délẹ̀ kọ́lọ́wọ́ ọba kọ́ bá ṣe dáadáa fún ẹ ustaz kó tó di pé a ṣàdúrà fún mo fẹ́ràn wa létí kìíní kan a rí i pé láyé láyé ìgbà kan nígbà táwa kéré dáadáa ní gbogbo mọ́sálásí a mọ̀ gbọ́ tí wọ́n bá kírun òun ṣe wọ́n ní ọlọ́run kọ́ padà adébọ̀ kọrẹ bí kí a ṣe dání lẹ gbogbo súnà rẹ bìjà súnà rẹ bìjà ọlọ́run gbéga yìí ọlọ́run wa àdúrà àwọn bàbá àdúrà àwọn gbà tabaari yàn kan lónìí tí bá tó wá ń tako súnà a jẹ́ pé ń tako àdúrà táwọn bàbá ṣe tó àwọn bàbá wa Abdulrazak àwọn bàbá wa Musa àwọn bàbá wa Yakub wọ́n ń gbé súnà àlẹ́bìjà èèyàn ní wá ṣe báyìí kọ́ mọ́rọ̀ oore lọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tí ń jẹ́ oore ọlọ́run kọ́ bá ṣe fún wọn ọlọ́run kọ́ gbàdúrà èyí tó lọ́wọ́ bá ti ṣe fún wọn ní dáadáa ọlọ́run mọ́ jẹ́ kọ́wọ́ bàjọ́ la hawla wala quwwata illa billahi ìlànà ìṣẹ̀lẹ̀ ṣe ṣàkíyèsí ẹ bá ṣàdúrà fún àwọn bàbá tí wọ́n tara wọn jáde tó pé àwọn ni mọ́mbà àwọn ni sus gbogbo ọlá tí àwọn ọmọ yìí ń mọ ní ọlá tó ti ń lò sí tó dáa àwọn bàbá náà àti àwọn ìyá tí wọ́n tara wọn jáde tó ń jẹ́ àwọn ìyàwó àwọn báyìí ẹ bá ṣàdúrà fún wọn lápapọ̀ àti àwọn òkú tí wà náà. kí ọlọ́run kí ó bá kí àwọn bàbá wà ní bàbá náà. àwọn onífọ̀nsẹ́ máa ń ní sẹ́ ogún de l'ancienne code que christianity la nouvelle ẹ̀rí okun okun àwọn bàbá náà tí wọ́n ti tí wọ́n ti kú kalẹ̀ ara rẹ̀ náà ni àwọn máa ń kun sí nítorí pé bá àtẹ̀mọ́ àwọn bàbá náà báwo àtẹ̀mọ́ àwọn bàbá náà bàbá kéré àgbọ́ nípa ìtàn àwọn bàbá náà ẹ̀rí nípa akitiyan wọn nínú ẹ̀sìn ní àjára ní àjàṣẹ ní gbogbo benin lápapọ̀ àti ní gbogbo àgbáyé ní káwí kọ́lọ̀ kọ́mọ́ṣà bá kí àwọn bàbá wa náà. Eh, àwọn baba wa sefu saka àríkọ́ṣe súpà ní ìlú àjára tájàṣe kọ́lọ̀kọ́ wa kẹ́ wọn kí ọmọ ṣẹ̀bá wa délẹ̀ sàárè fún wọn àtàwọn àti gbogbo àwọn ìyàwó wọn tó ṣe pé wọ́n jọ lògbà kọ́lọ̀kọ́ bá wa kẹ́ wọn ẹni tó kù láyé nínú wọn kọ́lọ̀kọ́ ọba wa kẹ́ wọn ní kíkẹ́ táyé eh, kọlọ̀ wa ké gbogbo òkú mùsùlùmí lápapọ̀ àwọn tó ṣe pé wọ́n kú sẹ́rí kẹ́límàtú la ilaha illallah kọlọ̀ kó bá ké gbogbo wọn lápapọ̀ ọlọ́àjẹ́ kan ṣọlọ́wọ́n ọba náà àwọn òbí tá ẹni tó kù láyé nínú wọn ẹni tó ti lọ nínú wa kíkẹ́ ayé kó ké fi kẹ́ta ayé kíkẹ́ ma kó fi kẹ́ta àwọn tó ti lọ allahumma kfilahum warhamhum wa'afihim wa'fu anhum allahumma nakkihim min adh-dhunubi wal khataaya kama yunqqa thawb al-abyad min ad-danas bi rahmatika ya arhamar rahimin wa hadha wa sallallahu ala nabiyyina muhammad وعلى آله وصحبه الأخيار سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة أما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر لا